hello guys welcome to gist media tv if you're watching this channel for the first time kindly click the subscribe button to subscribe and also click the notification bell to get notified anytime we drop a new video residents of adeoye akinrisimi and ajayi in ondo states are presently living in fear as they have observed Fulani herdsmen in their numbers invading their areas with weapons and setting up hideouts for an imminent attack. It was learnt that the Fulani herdsmen attacked one of the areas on Monday night up to Tuesday morning in a test run as residents lamented that the police and the soldiers deployed in the area wholly extort money from motorists and turned their backs on the attackers. A top source and community leader revealed that the Fulani attackers are presently in Lipakala Forest around Sabo area in Ondo town, an area known to security agencies but they have refused to deploy their personnel there. We are calling the attention of security agents to some Fulani men hiding at Lipakala Forest Asabo Adeoye, Akirimisi up till Ajaye in Ondo Town. The people living in these areas don't sleep at night. Please, let Nigerians treat this as a matter that requires urgency. We have informed the security agencies but they are only interested in extorting money from motorists plying the roads. Let the whole world hear before Fulani will attack Ondo town, and the police and the military will claim they were not given intelligence. We are crying out now. Go and flush out Fulani gunmen hiding in Likpakala forest in Sabu. Two days ago, they did a test run attack. The first many residents to flee to neighboring villages. We could not sleep, another source said. Hondo State has also had its fair share of herdsmen onslaught in the recent past. It was reported in February, for example, how Fulani herdsmen attacked some farmers at Ijugbere in our local government area of Ondo State, killing three of them The Senior Special Assistant to Governor Votimi Akeredolu on Agriculture, Akin Olotu, had confirmed the killing to reporters. Yes, it's true. Three people were killed. The place is becoming like Sanfara. Those accusing the governor of ordering illegal occupants of the forest to vacate the place, I think they should be charged as accomplices, Holotu told reporters. It's obvious these bandits are ready for war. That's why the governor said if you are a cattle rearer, let us know you. Disclose your identity. Let us know where you come from. Let us know who own your cattle. It's so sad. Yorùbá ní ó ń bọ̀ ó ń o àwọn ará Oǹdó àwọn náà ń ké tọ̀tàn fún ìrànlọ́wọ́ ó pé kíjọba àpapọ̀ kán ràn wọ́n lọ́wọ́ o fún security nítorí àwọn afẹ̀míṣòfò yìí kọ́rọ̀ yọ má dàbí ọ̀rọ̀ ìgangan wọ́n pariwo ń sìn òun ìjọba àpapọ̀ ẹ jọ̀wọ́ ẹ dìde sí wọn láti ṣe wọn láàánú ẹ fún wọn ní security lọ́pọ̀ yanturu kọ́ wọn dáàbò bò wọ́n o torí irú èyí tó ṣẹlẹ̀ nílùú gọ̀ngàn yẹn ọlọ́run níjà rírú ẹ̀ mọ́ o nǹkan tó bani nínú jẹ́ púpọ̀ ni kó tó di pé ọmọ wa dirú bẹ́ẹ̀ lọ́n fi ń pariwo ń sìn o pé àwọn fura sí àwọn fúlàní pé wọ́n fẹ́ wá ṣọṣẹ́ ní ìlú ní Ondo hmm, ẹ má wàá jẹ́ ká wò wọ́n ràn ẹ jẹ́ ká gbìyànjú ìyẹn ìjọba àpapọ̀ ẹ fún wọn ní security lọ́pọ̀ yanturu tí a máa dáàbò bò wọ́n àtọmọdé wọn àtàgbà wọn ọlọ́run ò ní jẹ́ ká dààmú àtúgbọ̀dọ̀ fẹ̀mí àwọn èèyàn wa ṣòfò mọ́ o torí kò ní jẹ́ pé nígbà tó bá wá ṣẹlẹ̀ tán láàmà wá wá ẹni tá a sọ wípé òun ló fa sábàbí tó jẹ́ pé nǹkan tó dẹ̀ ti bàjẹ́ ó ti bàjẹ́ kò látúnṣe mọ́ torí ìdí èyí ọlọ́run níjà rírú ẹ o ẹni tí ẹ̀ ń wò ní ojú àwòrán yìí hmm, ìyẹn ọmọkùnrin tẹ̀ ń wò yìí ara àwọn ọ̀bàyéjẹ́ tó ń sọ nìyẹn o tó máa ń gérí èèyàn tó ń gẹ́sí èèyàn nítorí owó tó ń ṣoògùn owó káàkiri tó ń balẹ̀ jẹ́ tó ń bọ̀nà jẹ́ tó jẹ́ pé sàárì òun sàárì ló máa ń wú láti gé orí wọn nítorí àwọn oògùn burúkú tó ń ṣe oògùn kà tó ń ṣe pàápàá jùlọ oògùn owó làgbọ́ kí fi ń ṣe kí ọlọ́run bá máa sọ wá ní o kọlọ́run má jẹ́ àjísọ́fín o oríṣiríṣi ló gbalẹ̀ ayé kan báyìí o. àwọn ẹ tó wà lẹ́yìn mi ara àwọn ọ̀bàlújẹ́ ta ti ń lé láti jọ oṣù mẹ́ta iṣẹ́ táwọn ọmọ ń ṣe ni pé wọ́n máa ń ta páàtì ọmọ èèyàn mi ò mọ nǹkan tí wọ́n fi ń ṣe. àmọ́ àmọ́ kí wọ́n máa ń ta pàtó ọmọ yẹn gan ẹ̀ bá gan tó wà ń bẹ̀ fún wa ní agbára àti eléyìí mú lọ́jọ́ sátọ̀dẹ̀ ká rí wọn mú gan a fi ọmọ kékeré kan sí àárín wọn ti ká ogo agbára tá a fi ọmọ kékeré kan wọn pẹ̀tọ̀ kó náà kó wà pẹ̀lú wọn bẹ́ẹ̀ pé kó lè gé ní confidence wọn láti pé kó fi bá wa mọ kó fi bá wa mọ bí wọ́n ṣe ń ṣe gan ìjọ sátọ̀dẹ̀ ní nǹkan bá go mẹ́ta méjì sí mẹ́ta àdájì yẹn la rí arákùnrin mú gbogbo tó sì wà lẹ́yìn mi yẹn tó dúró tì yẹn ilé ẹ̀ láti kó ó padà dárúkọ ọ̀kan nínú àwọn tí wọ́n jọ ń ṣe iṣẹ́ yìí ilé ẹni yẹn àmọ́ òun gangan fúnra ẹ̀ níjọ́ yẹn lójọ́ sátọ̀dẹ̀ yẹn òun organize party nílé ẹ̀ ṣùgbọ́n gbàtà débẹ̀ a rí i pé òun ò sí lára rẹ̀ dúró títí títí a rí i pé kò wá ìyẹn túmọ̀ sí kan ó fura àbí ti gbọ́ pé wọ́n ti gbé ẹnìkejì táwọn ìjọ ń ṣe ìwà àbàjẹ́ ó fi sákúrò nílé pàdé tó fọ́ ara ṣe tó náwó sí tó di pé wọ́n ń gbàtà bẹ̀rẹ̀ tí wọ́n si wá wá wọ́n gangan wá sí síbẹ̀ wọn pé ò bẹ́ẹ̀ kò sọ dí tí òfin lè wá àti tó àgbẹ̀ ládìgbà ńlá tí ń tó àgbẹ̀ kárí mú but oríṣiríṣi pressure náà ti ń mount bíi lọ́ọ̀yà tó ti ń sọ pé ẹ fìyà jẹni ló fi ṣe kíní kan ṣe kíní kan ní oríṣiríṣi làfẹ́ àwọn kó má di pé wọ́n tún wá máa ba orúkọ wa jẹ́ pẹ̀lú irú wàhálà tá a ti ṣe làfin kẹ́kẹ́ pé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ àtẹ jẹ́ oníròyìn kẹwàá ṣe kẹ́nà kẹwàá ṣe àwa àrídájú kẹ́rì nǹkan tó wà lẹ́lẹ̀ kẹ́ṣe àyẹ̀wò so that ẹ lè jẹ́ ẹjọ́ pé bíi ẹlẹ́rìí fáwa náà èmi rò pé nǹkan tó mú wọn tí wọ́n fi lọ ṣiṣẹ́ ẹ ti pẹ́ láti ń sọ wọn àárí wọn láti fi oṣù mẹ́ta ìgbẹ́jọ́ wọn gbà tó mọ̀ pé a ní nǹkan tá a fẹ́ ṣe níwájú ìyẹn ní ọ̀gá wa ọdún méjì lọ nínú ní níjọba tí wọ́n sì mọ̀ pé a máa ní nǹkan tá a ṣe a máa nípa tó máa kó nípa ààbò wọ́n sì pé ọlùgbà yẹn á bìsì gan ní ní àyè láti tọ̀ àwọn lọ pé tó tún mú wọn tó fi dọ́rọ̀ fún wa ti bá ṣe tá rí wọn mú lọ́jọ́ sátọ̀dẹ̀. agbègbè bulẹ̀ sínú. ní Lagelu nù Lagelu local government mi fẹ́ dákọ̀ agbègbè náà gangan bẹ lágbọ́dún local government torí pé ìwádìí sì ń lọ kí wọ́n fi pé àbá ìwádìí jẹ́. Thank you, sir. Thank you. Oh, good on you. ọwọ́ tútù lélẹ̀ ọwọ́ tó ti gbẹ lélẹ̀ ọwọ́ tó ti gbẹ lélẹ̀ ọwọ́ tútù lélẹ́yìí oríire eegun àwọn òkú níbo lo ti wú òkú yìí sọ̀rọ̀ sókè kan gbọ́. Hmm. ẹ kọ́ bá a dárúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ ná. Oh, ẹni sòrò a lè ṣe bẹ́ẹ̀ yẹn they are different. Which medium are you from? Which medium are you from? Nobu FM. Mm, you should do it. I do want it.